Eh, aláàfin Ọ̀yọ́ ìgbà wo àti eh, wọ́n kó wọn síbì kan wọ́n ń wòran èèbò eh, mélòó la láàfin gbọ́ hmm. nígbà yẹn kí yóò fi mọ nǹkan tí wọ́n kọ sínú ìwé wọ́n tiẹ̀ sọ pé kó fi wọ́n tiẹ̀ sọ pé kó fi ọwọ́ tẹ̀wé hmm. wọ́n kàn ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe lójú ẹ̀ ni ṣe mọ̀ pé agbára wà lọ́wọ́ wọn gbà yẹn láti ṣe nǹkan tó bá wù wọ́n ṣe wá rí n bẹ̀rẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ rẹ̀ ni kò lè dá ṣe hmm. igi kan ìdágbó ṣe a lè máa sọ pé Sunday Igboho lónìí ẹgbẹ́ mi rán àwọn jàǹkànjàǹkàn lọ bá àwọn ọba àti olóyè tí gómìnà bá ní kó má lọ síbi kan sóore lọ ah. nígbà tó jẹ́ pọ́ba ní olóòṣè sálárì ẹ̀ ètò ìjọba Nàìjíríà fún ọba ilẹ̀ Yorùbá agbára wo ni wọ́n fún wọn ẹnu wo ni wọ́n fún wọn láti sọ̀rọ̀ bí ìgbà tí èèyàn mú èèyàn lẹ́rú ni wọ́n ṣe mú ọba nílẹ̀ yorùbá nǹkan tí mo lè fẹ́ràn mi sọ nìbàdàn olùbàdàn lè mọ́ lè sọ. nǹkan tí mo lè sọ ní kí wàá nìbàdàn fún torí pé mo gbé bẹ́ẹ̀ nǹkan tí mo lè sọ ní gbọ̀ngàn olúfi gbọ̀ngàn lè má lè sọ. apá ká olúfi lọ́dọ̀ ìjọba ju bó ṣe ká mi lọ pé kínní àmọ́ pé owó omi jẹ́ náà gbà lójú wa káàkiri nílùú tá dẹ̀ ní ọba tá ní ìjòyè tá dẹ̀ sọ pé a ní ìjọba. Ah, owó tá fẹ́ lọ fi gba àwọn èèyàn wa lẹ̀ ni o àwọn èèyàn wa tọ́jú gbé ni o. jẹnẹrétọ̀ tá à ń lò ó ní kíní switch àrùn tó yẹ pé jẹnẹrétọ̀ lè máa ṣe tá fẹ́ kó tàn wọ́n sínú ilé so iná yẹn lọ pa kíní yẹn lọlẹ̀ so bí mi ṣe máa tan iná yẹn padà báyìí làwọn fúlàní yẹn jáde níbi tó sápamọ́ sí ní compound lọ gbé ìbọn sí mi ní orí. ẹ ẹ kú ojúmọ́ o ṣùgbọ́n ara mi ẹ̀ẹ́dẹ̀ gba two million. irọ́ o one point five la máa gbà kẹ́ẹ̀dẹ̀ ra oògùn olóró sí i pẹ̀lú oúnjẹ. bẹ́ẹ̀ ni. ẹ jọ tó yọ lọ́hùn á ti ta mọ́tò á ti ta lé. ẹ tí ì ta nǹkan kan ẹ ta ìtókù. a kò sí ọkàn lẹ̀ mọ́ ẹ. ta gọ́ọ̀mẹ̀ntì yóò kàn wá one point five ẹ kó wá láti bẹ̀. ẹ gba one two. aláàgbà one five. ẹ gba one two. àwọn èèwọ̀ mi ò ráyè tẹ bá ti rẹ́dì tó ti pé kẹ kó wá kẹ wá káwọn fámìlì yìí. ẹ máa wọ pé ìwòlá tún mi wọlé láàárọ̀ tòní. Hmm nǹkan tó dẹ̀ dà báyìí nìyẹn o ènìyàn tó jí gbé là ń dùnàdúrà láì ṣẹran o láì ṣata ẹgbà one point two ẹ one point five ni ẹ tó bá ra oúnjẹ ẹ bá ra àwọn oògùn olóró wọ́n tún dárúkọ codeine ẹ fi codeine sí ẹ fi kíní kan sí ibi tí àbára wa dé nìyẹn ṣùgbọ́n ẹ má yẹ ká máa torí àwíjàre kí tó tán lẹ́nu ẹ jẹ́ kí n máa kí pé ẹ kú ojúmọ́ gbogbo oúnjẹ tí wọ́n jákèjádò gbogbo àgbáyé ẹ káàbọ̀ sí ajere ìròyìn ní ìkànnì Yorùbá Broadcasting Network òun la ṣe ní ká máa kíra náà ṣùgbọ́n lágbára ọlọ́run wọn ò ní jí yín gbé wọn ò ní jí mi gbé ẹ̀yin tó súnmọ́ yín tó máa jí gbé tẹ́ máa wó kiri wọn ò ní jí gbé o láṣẹgbà olúmọ̀yàwó àbàdìgín àbàdìgín adé orí àfẹ́ ògbárò ológun jẹ́jọ́ rẹ̀ ṣe ọkọ̀ àbẹ̀jáde ló kì í pé ẹ̀kọ́ ojúmọ́. bó o ní gbogbo nǹkan lápọ̀dọ̀ tí ẹ eh, wá ń kí àwa wá ń gbàdúrà fún wa pé lágbára Ọlọ́run ìdààmú ò ní wọlé sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa a ti dé gẹ́gẹ́ bí ìṣe wa lójúmọ́ tòní ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún twenty twenty one lórí ajere ìròyìn rẹ ajere níbi tá a ti máa ń mú àwọn ìròyìn tó ti jáde nínú ọ̀sẹ̀ a máa mú wá fún wa lónìí àpapọ̀ ẹ̀ bóyá wò láǹfààní àti gbọ́ ṣùgbọ́n ìròyìn ayọ̀ tí mo ní fún wa lọ́sẹ̀ tòní mi ì tí ì níbẹ̀ ọláyẹmí adéhùn ogógó kúlódò yìí náà rèé owúrúbutu abẹ̀jẹ́ àdè ló ń kí wa wípé ọ̀dẹ̀ òdò bí. èmi tiẹ̀ ti rò kó wà kọ́kọ́ bẹ ni kó má tí ì dárúkọ ẹ ṣùgbọ́n torí ẹ̀yin ara ilé ẹ wò ó ní kọ́mọ́nkébé ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún lòún ràn ní ìkànnì yorùbá broadcasting network a máa ń gbé àti ah, ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí abẹ ẹnìkan. ìta tún mú wa lọ́tẹ̀ yìí ó ní iṣẹ́ àkànṣe ni hmm. lórí ajérèròyìn ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó kan ọmọ orílẹ̀-èdè yorùbá ọmọ yorùbá mm. lànìkà mú wá lónìí lànì àlejò àgbà ọ̀jẹ̀ láti orílẹ̀-èdè amẹ́ríkà ni wọ́n bàbá wọn náà wọn náà ti fẹ́ pé ọmọ ọgọ́rin ọdún tó mm. yìí ń tágbà rí tójú wọn ti jìn kọ́ wá sọ fún wa òun ni òun ta fẹ́ ṣe ní òwúrọ̀ tòní àbí kí ni ojú ẹ̀ sọ. bóyá ohun tábàjì kí n sọ òye yìí ti ohun tá à ń gbìyànjú láti sọ ni pé lónìí lórí ìròyìn àjèrè a ò ní dá yín lágara agbọ̀jẹ̀ tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n hmm. oníṣirò tí wọ́n jẹ́ wọ́n sì jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ yunifásitì ti Harvard ní USA àwọn lámàgbà lálejò lórí ètò àjèrè lójúmọ́ tòní. wọ́n káwọn ọmọ Ìbàdàn náà. ẹ eh, wọ́n olùkọ́ ni wọ́n kódà wọn náà káwọn ọmọ girama eh. ẹ̀yin náà fẹ́ràn ara yín gbọ́ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni bàbá yìí ti ṣe àwọn náà náà wà lára àwọn tó dá Oòduà foundation sílẹ̀ odua, odua, wọ́n wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn fúnra wọn bá dé tá a bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn ẹ̀yin náà máa rí ẹ gbọ́ mm. wọn ní ẹnu oníkàn báyìí láti gbọ́ mm. pọ̀n tá a bá lọ sókè lọ́hùn tá a padà dé àtàwa àtàlejò wa tálákọ ni wa ta ni ọ̀jọ̀gbọ́n wa ta ni ọ̀jọ̀gbọ́n alama ta ni ọ̀jọ̀gbọ́n wa. ṣùgbọ́n má gbàgbé pé ẹ lè tẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yìí láti darapọ̀ mọ́ wa lórí telegram ní ìkànnì yorùbá broadcasting network ẹ ṣeun ojú tẹ fún òkú òní fún. ajere ìròyìn ìròyìn ajere. ẹ kú délé wòyí sá o ẹ sì káàbọ̀ sí ìkànnì Yorùbá Broadcasting Network ẹ aláyọ̀ láti ní láàrin wa lórí àkàndá ètò ni torí àgbékalẹ̀ ó yàtọ̀ fún ẹ̀yin bàbá wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ tún wà lókè òkun tí ẹ sì jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tí ó ní àwọn ẹgbẹ́ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ oòdùà òun la ṣe ní aláyọ̀ láti rí yín láàrin wa ṣùgbọ́n fún àǹfààní tiyín náà ni àtàwọn tó wò wá a gbọ́dọ̀ sọ orúkọ tiwa náà orúkọ tèmi ni olúmáyọ̀wá àbàjìkín a máa ní àbàjìkín adé orí àfi ògbárò ológun jẹjẹ orí ẹṣin èmi àti jíkèmi lájọ wà lé agbára òyàwó náà kí wọn. bàbá wa ẹ kú gbójú ọjọ́ ti rí lápọ̀dọ̀ tí ń bẹ̀yìn ètò yìí ó jẹ́ ètò pàtàkì tá a máa ń ṣe ní Yorùbá Broadcasting Network ajere ìròyìn la máa ń pè é ṣùgbọ́n abala yìí la ti máa ń gbà lejò Ọláyẹmí Adéwùnmí Owúrúbútú lórúkọ tèmi. ní kọ́mọ́nkébé bàbá ká má fi àwíjàre ká má fi dára wa lágara orúkọ tiyín ní kíkún àti tani ọ̀jọ̀gbọ́n tí a gbà lálejò kákú sọ pé ta ni ọ̀jọ̀gbọ́n Adébóyè. ẹ ṣeun mo dúpẹ́ tí ẹ pè mí wá sí ètò yìí ohun rere ni ẹ ń ṣe ohun rere ni a ó mọ̀ rí bára wa ṣe o. àmì àṣẹ. èmi Adéníran Adébóyè ọmọ onídàkọ̀mà náà ọmọ amúdàgẹ́gẹ́ fi bánẹ̀ lórí ọmọ agbèjì ìdàgbọ́ràn àná ìlọ́kọ́ máa rèé lùmí oníṣẹ́kù máa jọba ló lele. bàbá ò gbàgbọ́ o kẹ́ pẹ́ sà. iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe nílẹ̀ ní Howard University, Washington DC. Uh, mo ti ṣiṣẹ́ olùkọ́ náà nílé ní nǹkan bí 1967 to 69 I was a lecturer in mathematics at University of Lagos. sixty nine yẹn ni mo wá wá sílẹ̀ yìí mo sì ti há síbí for 52 years <laughs> so <laughs> ah, kí ni mo tún lè sọ o. ọmọ olúwo ni ah, mathematics. ọmọ olúwo ni ilé Nàìjíríà. ọmọ gbọ̀ngàn gbọ̀ngàn ní Ọ̀ṣun state. Hmm. ni wọ́n ti bí mi. ìpínlẹ̀ ọmọlúwàbí. Hmm. so ṣé ẹ̀yin mọ gbọ̀ngàn. mo mọ gbọ̀ngàn. Ah, ìpínlẹ̀ ọmọlúwàbí. èmi mọ dáadáa. tẹ bá ti ń lọ láti ìbàdàn lọ sílé Ifẹ̀. Hmm. junction ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ẹ rí ibi tí wọ́n kọ ọmọlúwàbí Eh, mo gbé bí ọdún mẹ́fà ní eh, secondary school mo sì gbọ́dún mẹ́rin ní yunifásitì Ìbàdàn náà gbogbo ẹ̀ 1967 ni mo kúrò ní University of Ìbàdàn. so mẹ́fà nínú rẹ̀ bíi mẹ́fà nínú ẹ̀ jẹ́ Government College Ìbàdàn mẹ́rin jẹ́ University of Ìbàdàn so sixty seven ni mo kúrò ní Ìbàdàn. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní kọ́mọ́n kébé ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tó ń kọ́ nípa ìṣirò ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe wà báyìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà kí ni ohun tí ẹ gbé dání gẹ́gẹ́ bí ẹgbẹ́ ni àbí àjọ ni tó ní ṣe pẹ̀lú ọmọ Oòduà ẹ ṣeun mo fẹ́ pín sí ọ̀nà mẹ́ta ọ̀nà kìíní ni pé gbogbo wàhálà tí a dojúkọ nílẹ̀ yorùbá ó ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀dùn fún mi láti ìgbà tí mo ti délẹ̀ yìí kí kó tiẹ̀ tó di pé nígbà táwọn ìjọba ológun ti wà níbẹ̀ 1969 ni mo ti ní wàhálà lórí ẹ̀ ṣùgbọ́n 1993 lẹ́yìn ìgbà tẹ́ ṣe ìdìbò tán tí wọn ò jẹ́ kí Báṣọ̀run Abíọ́lá ó jẹ oyè ìgbà yẹn la dá ẹgbẹ́ ìṣọ̀kan yorùbá sílẹ̀ ní washington bóyá ti máa gbọ́ àwọn orúkọ bíi gbádégẹṣin bíi ṣèkóní àwọn tí a jọ dá ẹgbẹ́ yẹn sílẹ̀ nìyẹn lẹ́yìn yẹn la wá dá ẹgbẹ́ ọmọ yorùbá north america sílẹ̀ ìyẹn gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tá a dá sílẹ̀ ní california ní gbáláwo akógbó wọn jọ pọ̀ àpè ní ẹgbẹ́ ọmọ yorùbá àṣeyẹn náà 1994 wá the two thousand mo lọ sí Zurich láti lọ dá ẹgbẹ́ ọmọ Yorùbá Europe sílẹ̀ ìgbà yẹn ni wọ́n wá láti Italy Belgium Switzerland England everywhere tí wọ́n á pàdé mi ní Zurich ibẹ̀ láti launch ẹgbẹ́ ọmọ Yorùbá tí mo dẹ̀ open Ọbáfẹ́mi Awólọ́wọ̀ library ní Zurich so ìyẹn jẹ́ nǹkan tó bá ọ̀rọ̀ Zurich is in Switzerland ẹ Germany náà wá síbẹ̀. Hmm. so lẹ́yìn yẹn ọ̀rọ̀ tó bá ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́rọ̀ tẹ́lẹ̀ pé lọ́rọ̀ òṣèlú nìyẹn ọ̀rọ̀ tó bá tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ wọ́n ní ohun tá a bá fi ń wo ọlọ́kùnrin la fi wora ẹni ìgbà tí wọ́n ń gbé ìgbà tí wọ́n gbé mi lọ sí Ethiopia lọ bá wọn dá retrain àwọn mathematics teachers wọ́n á wò pé á ah, kí á ní dé tí wọ́n ṣe ní Ethiopia tí mi ò ní ṣe ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà nílẹ̀ Yorùbá gómìnà Arẹ́gbẹ́ ó wá rí mi hẹ́ńbì kan ó ní dákun kì í ṣe gbọ̀ngàn nìkan ló fẹ́ lọ máa gbé ọ gbọ́dọ̀ ṣe nǹkan kan fún Ọ̀ṣun so 2013 mo lọ sí wọ́n mi lọ sí eh, Òṣogbo àti Iléṣà Iléṣà ni mo ti retrain mathematics teachers ní fún bí ọ̀sẹ̀ mẹ́rin àwọn high school math teachers lẹ́yìn ìyẹn o mi ọwọ́ mi ò kúrò nílé àwọn ọmọ wa tí ó wà nílé tí wọ́n ń kọ́ mathematics wọ́n dẹ̀ níṣòro eh, láyé ìgbà tá à ń lo Skype Skype ni mo fi ń kọ́ wọn láyé ìsìn Zoom ni so lórí bá ṣe ń jára. so ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ ṣe láìpẹ́ yìí tẹ̀sẹ̀ kúrò yẹn àwọn olùkọ́lẹ́kọ́ eh? látọ̀wọ́ ẹ̀kọ́ orílẹ̀-èdè nàìjíríà. Ah, eh, ọmọ skul ni mo kọ́ ní ìtumọ̀ ìṣèparí ní ìṣúná ní àwọn ọmọ tó ń ṣe àwọn ọmọ tó wà nìbàdàn tó ń múra fún a level math a level math a level physics hmm. àwọn ni mò ń kọ́ ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìgun ẹsẹ̀ lọ́dọ̀ wọn ni na èwo ló tún kù kí n sọ o tí ò jẹ́ kí n padà wá sí nàìjíríà mọ́ fún à ń ṣe à ń fún à ń ṣèdánilẹ́kọ̀ọ́ tuntun fáwọn olùkọ́ ó ní pé ní ọdún tó tẹ̀lé twenty thirteen twenty fourteen wọ́n sọ mí di alága department of mathematics ní Howard University lójijì oh. so ìgbà tó yẹ kí n wá sọ́dọ̀ yín mi ò mo rò pé ìgbà tó yẹ kí n wá sọ́dọ̀ yín wọn ò fi mí lọ́rùn lẹ̀ ó ní ò kí n wá ṣùgbọ́n mo ti wá sí Òṣogbo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo bẹ̀rẹ̀ sí í bá gómìnà tuntun sọ̀rọ̀ pé a lè padà sí nǹkan tí mo ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti oríṣi kan míì tí mo fún tí mo fi lọ gómìnà Arẹ́gbẹ́ṣọlá ń gbà yẹn tí ààrá yìí ṣe so ó jẹ́ nǹkan tí mo tí mo rò pé ó di dandan ká kó èrè oko wálé. yàtọ̀ sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn ètò ẹ̀kọ́ lórí ìṣirò tí ẹ̀ ń ṣe kí ni àwọn ohun tí ẹ gbé dání lórí bí àwọn ènìyàn ṣe ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí fún òmìnira ilẹ̀ yorùbá. n ó gé pèpè ṣé mo sọ pé ọmọ gbọ̀ngàn ni mí. so ọdún tí wọ́n dá iṣẹ́ òṣèlú sílẹ̀ tí wọ́n dá òṣèlú sílẹ̀ 1951 eh, tí wọ́n táwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ń ṣe oríṣiríṣi nǹkan ẹgbẹ́ alákùkọ ni bàbá mi NCNC òkè ọwọ́ afẹ́ dánwò so ìwọ náà máa ṣe bí wọ́n ṣe ṣe lè yín ni àfìgbà tí ìwọ òrówó skul san tó ń lé mi lójoojúmọ́ tó wá di nineteen january fifty tí ìjọba Awólọ́wọ̀ dá ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀ ọjọ́ yẹn lèmi di ọlọ́pẹ́ o. Hmm. ohun rere tí ìjọba yẹn ṣe fún western region western region sì ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà western region gbà yẹn yorùbá ni wọ́n western region dé àṣàbà ó dé ó eh, eh, kọjá Benin ó lọ sí àṣàbà ó lọ sí Warri gbogbo tí wọ́n pè ní delta state lónìí àti Edo state lónìí ara western region ni so àǹfààní tá a jẹ nígbà yẹn tó jọ wá lójú ó mọ ó fi hàn pé àwa náà lè ṣèjọba tó tó tó tó gúnrégé tó yè kooro hmm. a dẹ̀ ń ṣe títí títí ó fi di nineteen sixty ọpẹ́lọpẹ́ ìjọba Awólọ́wọ̀ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ìkùlé lọ́tà wà ilé la ṣe ní gbé wọ́n wọ́n mọ̀ọ́mọ̀ dá ojú ìjọba Awólọ́wọ̀ bolẹ̀ torí pé ẹ̀rù Awólọ́wọ̀ ó ń ba àwọn tí ò bá lè ṣe bíi tiẹ̀ so ká tó ká tó rọ́dún kan ọdún méjì wọ́n ti gbé bàbá yẹn sẹ́wọ̀n wọ́n ti dojú ìjọba rú gbogbo ẹ̀ náà là ń tẹ̀lé ilé mo wà ojú mi ló ṣe títí di 1965 January 15 tí wọ́n wá ṣe kúdìtà kí ló jẹ́ kí n máa sọ ọgbẹ́ eléyìí ohun tó jẹ́ kí n sọ ni pé ilẹ̀ wa ilẹ̀ Yorùbá ó ti ní ìlọsíwájú ti pẹ́ gbogbo nǹkan tí Awólọ́wọ̀ ṣe nǹkan tó bá ń bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tí máa gbèlú ní Yorùbá bó kó wájú tiẹ̀ jó bẹ́ẹ̀lì mẹ́ta mẹ́rin márùn-ún wọ́n á lọ kó yẹn wọ́n á padà wálé wọ́n á wá jẹun wọ́n á wá sùn so ó mì pé àwọn èèyàn wa wọ́n ti nílọsíwájú ti pẹ́ wọ́n mọ ibi tó ń jẹ́ ti ń wá wọ́n mọ gbẹ̀rùn wọ́n mọ gba òjò wọ́n mọ oríṣiríṣi nǹkan tí èèyàn lè máa sọ pé àwọn eléyìí wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ fàyè wọn ṣe gbogbo ẹ̀ wá di rúdurùdu lẹ́yìn 1962 so n kò sì jẹ́ pé àwa tí rere lẹ Yorùbá ṣojú wa lè gbàgbé ẹ̀ tí gbogbo nǹkan wá dípò kọ́la ọwọ́ máa wá lọ síwájú ọwọ́ ó wá dọ́là ń rẹ̀yìn ṣe rí wípé àgbẹ̀rán sọ pé bí apá ò bá ṣe san àkàlérí ni òun ni mo ṣe wà lẹ́yìn àwọn tó sọ pé bí ò bá ṣe é ṣe o sì ni ká dá dúró. bàbá wa ká dá dúró. pẹ̀lú gbogbo nǹkan tẹ̀yìn wa ń sọ pé ká dá dúró àti bí ẹ̀yà Yorùbá ṣe wà nísìn lérògbà tiyín ti ọ̀dọ̀ tiyín ṣé ẹ rò pé a ti lè dá dúró ṣó lè ṣeé ṣe fún wa lásìkò tá a wà yìí. kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe tí ò ṣe kí ni ẹ sọ pé yóò ṣe é ṣe oúnjẹ láàní ní àbókò láàmú dá ìwé làmọ́ ká ní àbírinṣẹ́ làmọ́ ṣe gbogbo nǹkan tí a mọ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti ṣe tí ó tójú wa ti là láyé Awólọ́wọ̀ bí ò bá ṣe ṣáájú ẹ̀ gan ó ti fi hàn apá a lè dá dúró àwọn tá a ṣíwájú wọn nígbà náà kò sẹ́nìkan tó ń jẹ́ kọ́ríà kò sí nǹkan tó ń jẹ́ Vietnam eh, gbogbo àwọn Malaysia àti Singapore àti gbogbo ẹ̀yìn wa ni wọ́n wà nígbà yìí àtọkùn bàtà àwọn Tunisi kí dẹ́ ṣe pé nǹkan kan wà tó lọ sọ́dọ̀ wọn tí ò lè wá sọ́dọ̀ wa o ọ̀rọ̀ dọ̀rọ̀ alákàntẹ́ fi sínú agbọ̀n ni àwọn tí ò rí jẹ́ kálákàn kan jáde torí pé àwọn tó wà lẹ́yìn ẹ̀ wọ́n mọ̀ fà sẹ́yìn tí wọ́n mọ̀ já sùpọ̀nú ẹ̀ ló pọ̀ jù nílẹ̀ Yorùbá àmì nílẹ̀ Nàìjíríà so tó bá jẹ́ pé. ohun tí a ní lọ́wọ́ tá lè náà ní tá a fi lè dilẹ̀ olómìnira lè ń sọ mi ò rí nǹkan tó dá wa dúró nǹkan tó dá wa dúró ò ju pé agbára tí àwọn àjòjì ní lórí wa ọ̀tún rò pa wọ́n ní àjòjì lòyìnbó tó wá tó kẹ́yẹlé pọ̀ má díẹ̀ 1914 ngbà tá gbàdo ò tí ì ó ní tádìí ẹ̀ ń jẹ so ìgbà tí wọ́n dẹ̀ sọ pé báwọn fẹ́ bó ṣe ṣe nìyí táwọn ò sì lágbára láti dá wọn dúró tí wọ́n gbalẹ̀ wa tí wọ́n sọ wá di tí wọ́n pawá pọ̀ mọ́ àwọn àwọn yòókù tí èdè wọn àṣà wọn ìṣe wọn yàtọ̀ sí tiwa tí wọ́n ní ṣe ni dandan ni ká mọ bá ṣe orí ẹ̀ la wà yìí tí wọ́n ní ká fi mọ bá ṣe orí ẹ̀ la wà yìí yẹn ò sì gbé wá kò gbè wá rárá nítorí wípé ọ̀tọ̀ ni ẹni tí ó gbé ìgúnnu ọ̀tọ̀ lẹni tí ọmọ gbowó àgbẹ̀ ọ̀tọ̀ lẹni tó ná ṣé bá ṣe máa lọ nìyẹn a sì lè bẹ̀rù bẹ̀rù ká kú sí bẹ̀rù ọgbọ́n tí a lè ta torí èmi ò kórìíra ẹnikẹ́ni mi ò kórìíra haúsá mi ò kórìíra ibo mi ò kórìíra kódà mo fẹ́ lè mọ́ kórìíra fúlàní nígbà tí wọ́n ń pààyàn. Hmm mi ò kórìíra anybody àǹfààní mo fẹ́ràn mo fẹ́ràn àwọn èèyàn tó jọ mí bíi dúdú ibikíbi tí wọ́n bá wà ṣùgbọ́n kò ṣe òjò òṣè òṣè tó wà nílẹ̀ nàìjíríà ó ní ó fi dàbí gbà pé tí a bá fẹ́ parẹ́ tí a ò bá fẹ́ parẹ́ ó yẹ ká wá ọ̀nà tí òmìnira ò fi délẹ̀ yorùbá nígbà kan ìtẹ̀wí eh, yìí tó bá ṣeé ṣe mi ò kórìíra nàìjíríà fúnra ẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe a má jẹ́ atanra wa jẹ. Hmm. àwọn tí wọ́n wà lọ́kàn wọn pé táwọn ò bá máa mú jẹ lórí wa ọkàn àwọn ò tí ì ṣe nǹkan tí ó dáa fúnra wọn wọn ò ní jẹ́ ká mí wọn ò ní jẹ́ ká rí tiwa ṣe ọgbọ́n àwọn ekèlè tí wọ́n sì ń lò pẹ̀lú àwọn èèyàn tó wà lẹ́yìn wọn nídàálẹ̀ ó ní ó ní ó lámọ̀ káàkiri tá a fi parẹ́. ẹ ṣeun bàbá wa fún gbogbo àlàyé tẹ́tí náà ń bẹ̀ ẹ́ ṣùgbọ́n ó ní ìbéèrè kan tó sọ kúlúkúlú sínú ọkàn mi tó ní í ṣe mm-hmm. pẹ̀lú òmìnira orílẹ̀-èdè nàìjíríà ẹ ti ń sọ láwọn ibìkan mm-hmm. kan ṣùgbọ́n wọ́n máa ní irú àwọn tó tiẹ̀ kọ àkọọ́lẹ̀ tí wọ́n ní wọ́n fi ọwọ́ sí síso Yorùbá papọ̀ mọ́ àwọn ẹ̀yà míì kí lẹ rò gẹ́gẹ́ bí olóyìnbó á ní error ìyẹn ohun tí ò tọ̀nà tó ti wáyé ní ọjọ́ tá a gbòmìnira àtìgbà tá a gbòmìnira nípa wípé àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n àwọn ọmọ ilẹ̀ Yorùbá àtàwọn tó ti ríta wọn ò jẹ́ kó débi ipò tó fi di pé òmùgọ̀ náà fi ṣe àdarí. ọ̀dà tí mo bá sọ nǹkan tí tí ò bá ìbéèrè yín mu ẹ tètè lọ́yẹ̀ o irọ́ ni wọ́n ń pa pẹ́ẹ́nìkan tọwọ́ bọ̀wé 1914 hmm. àwọn tí wọ́n kó jọ ní àwọn tí wọ́n kó jọ ní 1914 ìwé wọn wà lọ́wọ́ mi bí yìí hmm. tí wọ́n ní kí wọ́n tọwọ́ tí wọ́n tó ṣojú wọn ni wọ́n fi ṣe amalgamation wọn ò pè wọn kí wọn ó fọwọ́ síwèé Frederick Lugard àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n mú Aláàfin Ọ̀yọ́ ìgbà wo àti wọ́n kó wọn síbì kan wọ́n ń wòran èèbò mélòó la Aláàfin gbọ́ hmm. nígbà yẹn kí yóò fi mọ nǹkan tí wọ́n kọ sínú ìwé wọn ò tiẹ̀ sọ pé kó fi wọn ò tiẹ̀ sọ pé kó fi ọwọ́ tẹ̀wé hmm. wọ́n kàn ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe lójú ẹ̀ ni ṣe mọ̀ pé agbára wà lọ́wọ́ wọn gbà yẹn láti ṣe nǹkan tó bá wù wọ́n ẹ má jẹ́ ká jẹ́ kí irọ́ tí wọ́n ti ń pa láti ẹjọ́ yìí àwa náà ṣẹ̀ṣẹ̀ rí dọ́kúmẹ̀ntì yẹn nísìnyí o hmm. torí irọ́ tí wọ́n ti ń pa fún wa ni pé gbogbo wa la tọwọ́ bọ̀wé kò sẹ́ni tó tọwọ́ bọ̀wé kankan kò sí nínú àwọn èèyàn tó jẹ́ kò sẹ́ni tó tọ́ irú àwọn ọ̀mọ̀wé ìgbà hmm. wòran ni wọn ò tọwọ́ bọ̀wé kankan. Hmm so irọ́ gbàgbà tó wọn ò ṣe mú Herbert Macaulay lọ síbẹ̀ so ìbàfárígá so nǹkan tí mò ń sọ ni pé eh, ẹ jẹ́ kí ẹ jẹ́ kí mo lọ sí school gbogbo wa la lọ sí school ìgbà tẹ́mi lọ nǹkan tí wọ́n ń kọ́ ní eh, ẹ̀kọ́ tí wọ́n ń pè ní history kò ṣàlàyé nǹkan kan tó ṣẹlẹ̀ fún wa. bí kí ni government college ṣe àpẹẹrẹ class one táwọn class one èmi àti Fúnṣọ́ ìwé tí wọ́n ń lò fún history gbà yẹn wọ today school yesterday kò sí nǹkan kan tọ́jú Áfíríkà nù nǹkan tá à ń kà ní history gbà yẹn náà gbogbo Asia gbogbo Europe gbogbo kiri ibẹ̀ ní ìsìn yẹn gbà lọ ìgbà tá a dé class two class three ìgbà tá a dé class two class three uh, discovery expansion and empire ó ní textbook ìgbà yẹn Magellan Vasco da Gama ìgbà àwọn oríṣiríṣi àwọn èèyàn tó ń tí wọ́n ń discover alẹ̀ káàkiri ó hmm. tiẹ̀ sọ fún wa pé ọ̀dọ̀ wa ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́ bí wọ́n cross Atlantic Or wa ni wọ́n ti bẹ̀rẹ̀ Elmina ní Ghana ó ní afẹ́fẹ́ gbé bóòtù wọn lọ tí wọ́n lọ dá nǹkan sílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi mọ̀ pé bá a fẹ́ cross Atlantic yìí báwo la ṣe ṣe ibẹ̀ ni wọ́n ti study ẹ̀ tó fi di Magellan àti Columbus wọ́n ẹ̀ṣẹ̀ kàyẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí ni. so ìgbà tí mo wá rí yẹn kàṣẹ mọ̀ pé wọ́n ní wọ́n ní ìgbéraga àwọn ni wọ́n ti kábọ̀ ìròyìn tí wọ́n sọ pé kí ló fẹ́ ṣe ń pa ẹ̀ so gbogbo orúkọ báwọn wọ̀nyẹn tí wọ́n ṣe káwa wá dàbà ti dà wọ́n sì ní ẹni tó bá sọ wọ́n di olórí kúkú ní fi bu wọn nígbà tá wọ́n ṣe bí wọ́n ṣe ṣe tí wàá tán wọ́n á tún sọ pé ẹ̀yin ẹ̀gbọ́n ní ìkíní kan ṣe ẹlẹ́dẹ̀ ń papọ̀ èyí tá a ṣe fún wọn wọn ò ní kà sí èyí tá a tábà ṣe fúnra wa àlágbára ẹ̀ tó rà níbọn so àwọn tí wọ́n sì jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú àwọn èèyàn wa àwọn ẹ̀gá tí ṣíngù eh, abakmakọ́lì gbà ṣe bí wọ́n fi ẹ̀wọ̀n lọ Habama Colley tí wọ́n lé kúrò nìbàdàn nígbà tó ń lọ tó ń gbìyànjú láti lọ ṣe eh, ìmọ̀ràn fún Olúbàdàn ìmọ̀ràn fún Aláàfin wọ́n lé kúrò ń bẹ̀ àwọn òyìnbó ló lé kúrò ń bẹ̀ nílẹ̀ wa àwọn tó bá ti gbọ́n ju bó ti yẹ lọ wọn ò kì í jẹ́ kí wọ́n rí mú mi nítorí wàá kù ń bẹ̀ ni pé àwọn tó bá ń ṣe ẹ̀sìn bíi àlùfáà àlùfáà ìjọ òyìnbó ni mò ń sọ yìí ò kì í ṣe àlùfáà lárúbáwá o àwọn ni wọ́n máa ń mú lẹ́yìn tí wọ́n máa ṣètumọ̀ hmm. ìgbà tí wọ́n délé Ifẹ̀ ní eighteen fifty nine tí wọ́n láwọn mú Jésù wá tí wọ́n sọ pé ó ṣe gbọ́ ṣàwo a kí ni Reverend Indara àtìyàwó ẹ̀ ni wọ́n lọ sílé Ifẹ̀ wọ́n kó àwọn èèyàn wa lẹ́yìn àwọn èèyàn wa tó ń ṣàlùfáà kó máa túmọ̀ ìgbà tí wọ́n túmọ̀ tán kí ni Ilé Ifẹ̀ sọ fún wọn kì í ṣe Ọọ̀ni o Ọọ̀ni ò kì í sọ̀rọ̀ wọ́n ran èdè kékeré kan láti sọ̀rọ̀ pé ẹni yẹn sọ fún pé ẹni tẹ ẹ̀yin tẹ ń sọ̀rọ̀ pé ká ọlọ́run ṣe kìíní ọlọ́run ṣe kìíní ibi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ nìyí ìgbà tó fi máa ẹ̀yin lẹ lọ sí ìdálẹ̀ tẹ tẹ lọ tọ́lọ́run yìí lọ yí padà ẹ jẹ́ ń sọ nǹkan tó sọ ti indaras ó ní water is purest as at the source the purest water about God is in this land is in Ilé-Ifẹ̀. By the time it got to you, it had gone through uh, a lot of muddy land and you are polluted. So what you are bringing to us is polluted knowledge. Pure knowledge is here. You be wọ́n ń láyà dé nígbà yẹn nìyẹn. Gbogbo nǹkan báwọn yẹn ẹ kì í kọ́ nínú iṣu, ẹ kì í kọ́ geography, ẹ kì í kọ́ nínú anything torí pé wọn ò fẹ́ kẹ́ ẹ mọ orí èèyàn tẹ ká jẹ́. Mm. Nǹkan tá a jẹ́ kí wọ́n tó dé so ó dẹ̀ di nineteen fifty fifty four fifty seven wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ independence ibi tí wọ́n jókòó sí tí wọ́n ti ń tí wọ́n ti ń jíròrò olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó ní kí wọ́n fi sínú ìwé pé ẹni tí ó bá tẹ́ lọ́rùn o ìgbàkúgbà ló lè kúrò nínú àpéjọ Nàìjíríà hmm. a sì kíwé takò a sì fi ìwé takò a sì fi ìwé ìwé táwọn sì ìwé kọ lórí ẹ̀ ó wà lọ́wọ́ mi bí lórí interview tó ní ó dẹ̀ gbà pé mistake ló ń ṣe ní ní kó tó kú bọ̀ ìtìtakò tí alákòókò àtọlọ́pẹ́ ń takò àwọn gbà yẹn òyìnbó wá bá àkáàsì pé up pẹ̀lú sadauna ó ní ohun òfin fi secession clause sínú eh, kíní constitution yìí so kò sígbà tí a mọ̀ pé táwọn èèyàn wa ò mọ̀ pé wàhálà lè wà lórí kìíní yìí o mm-hmm. Awolowo was not against Nigeria it was for a Nigeria that will work. báwo ni iṣẹ́ tó bá wà láyé nìsín kò ní fẹ́ wà ní Nàìjíríà tá a wà yìí o. Mm-hmm. tóró ti gbìyànjú títí títí títí títí pé kí ká ṣe ètò tí ó ṣeé ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń dojú ẹ̀ bolẹ̀ lápá tòun lápá òsì lápá ọ̀tún ó mú mi rántí orin àwọn onígbàgbọ́ kan tó ní kristi ọmọ wá sí mi láàrin ọ̀tá ló wà. máa ṣọ́ra. máa ṣọ́ra. Hmm. bàbá wa pẹ̀lú gbogbo nǹkan tó ti wá wà nílẹ̀ torí nítorí ìjọba àkókò a ò ní fẹ́ da yín lágara kí lẹ rò pa wá lè ṣe gangan gangan gan nítorí gbogbo àwọn tó ń gbìyànjú láti jáde wípé yorùbá o a nílò láti dá dúró a nílò láti kúrò ìdojúkọ oríṣiríṣi òun ni wọ́n ní lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà torí gbogbo kódà gan àwọn ìtàn tẹ̀tẹ̀ tí wọ́n ń sọ yìí èyí tó jẹ́ pé kò tiẹ̀ ń ṣojúlówó ìtàn yẹn gan wọn ò jẹ́ káwọn ọmọ kọ́ ọmọ léwe nítorí gbogbo ilé ẹ̀kọ́ ń sìn bóyá náà ti yọ ohun tó ń jẹ́ history kúrò gọ́ọ̀mẹ̀ntì tó wù mọ́ ni wọ́n kàn tó ń kọ́ àwọn ọmọ kódà àwa tàdé lẹ́yìn yín ń táwa tún mọ̀ nínú ètò ìṣèjọba tàbí ìtàn àwọn ọmọ tìsín yóò tẹ̀ tún mọ̀ rárá àwa dẹ̀ rẹ̀ àtúmọ̀ ìtẹ́yìn mọ̀ mm. kí lè rò pé a lè ṣe gangan torí gbọ́n tó ń gbìyànjú láti jáde wípé áfíríkà lọ áfíríkà dá dúró ìdojúkọ oríṣiríṣi ni wọ́n ní bó ṣe ń ní lọ́dọ̀ ìjọba náà ní lọ́dọ̀ àwa tá a jẹ́ yorùbá fúnra wa kí lè rò pé lè ṣe. àwọn babalá bàbá wa ìyálà ìyá wa wọ́n ní wọn ò kì í fi ojú ọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkó nígbà tí wọ́n ṣe ètò ìjọba ní ilẹ̀ Amẹ́ríkà seventeen seventeen eighty nine tí wọ́n ṣètò wọn tí wọ́n fún àwọn ní constitution ọ̀kan nínú àwọn tó ṣiṣẹ́ ń bẹ̀ ní Thomas Jefferson ó ní we have given you a republic if you can keep it. tẹ bá lè mú pamọ́. sẹ́rí nǹkan tí wọ́n ń pè ní tẹ bá tapa tẹ tapa yín bá máa ra tẹ bá lè tẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀. modern government wọn ò kì í ṣe ìṣiṣẹ́ ojúbọ̀rọ̀ nǹkan mẹ́ta ló ń da ilẹ̀ wa láàmú. ẹ ṣáà wò ó. àkọ́kọ́ èdè tí ìjọba ń fọ̀ ọ yàtọ̀ sí èdè abínibí so àwọn èèyàn wa ò ní agbára láti sọ pé ìjọba ń bo wa gbà lọ torí ìjọba ò gbédè wọn àwọn náà ò sì gbédè ìjọba our government speaks English Yorùbá làwa ń sọ ní apá tiwa màmá mi ò lè dìde dúró kó sọ pé kánsílọ̀ eh, tiẹ̀ bá o kò gbédè wọn so number two agbára tí a ní nínú wa tá a lò òun ló ń kó bá wa ìwà àdánìkan jẹ́ I'm almost 80. I'm still very enthusiastic about teaching in Nigeria at a distance if necessary. Jẹ́gúrú jẹ́ra ó lè gbé ó lè gbà tá à ṣe káàkiri nílé ó wà nù tó ń dà wá láàmú àwọn èèyàn tí wọn ò nírú wàhálà bẹ́ẹ̀ yẹn pọ̀ láàrin wọn láàrin ọdún márùn mẹ́wàá tí wọ́n bá ti gbòmìnira wọn àti kọjá wọn àti gbogbo kọjá ewé ṣùgbọ́n lọ́dọ̀ ti wá a fẹ́ dòyìnbó ká máa figi mú fòyìnbó ká máa wọ ṣòkòtò tìrìntìrìn ká máa ṣe eh, eh, fàájì ká máa sọ pé wàhálà wà ń bẹ̀ hmm. ó ní àní àti èèyàn bíi mélòó tá a ní ọlọ́run ló bá wa ṣe tó jẹ́ pé Awólọ́wọ̀ ò rí bẹ́ẹ̀ yẹn so tó dẹ̀ jẹ́ aṣíwájú gbà yẹn òun ni ó jẹ́ ká tiẹ̀ nílọ síwájú tá a ní fún bíi ọdún mẹ́jọ hmm. àwọn tó tẹ̀lé àwọn èèyàn tó jẹ́ pé mo ti jẹ tèmi o gbámgbámú ni mo yóò wọn mọ̀ pé bí pẹ́nìkan kan àwọn ló tẹ̀lé hmm. tí tọ́rọ̀ bá rí bó ṣe rí yìí irú wa yìí a ti ń ké fún àwọn èèyàn tí a fẹ́ fọ̀rọ̀ lọ. ìdí ẹ̀ ṣe pé ẹni tí ẹ̀ fọ̀rọ̀ lọ náà ò ní tiẹ̀ lọ́wọ́ kódà àwọn tó ń jẹ lórí wa wọn ò fèbò díẹ̀ o plantation overseer ni wọ́n wọ́n rán wọn ṣẹ́ ni ó lẹ́ni tí wọ́n ń jíṣẹ́ fún ṣẹ́rí pé gbogbo owó tí wọ́n bá jí lọ́dọ̀ wa mo ni wọ́n kó lọ. òkè òkun náà ni. ẹ àwọn tí wọ́n ń kó lọ báwọn tí wọ́n ń jàǹfààní ẹ̀ wọ́n wà lẹ́yìn wọn. Hmm. ṣùgbọ́n ẹ wá ní báwo la ṣe lè yọnu ẹ̀. bẹ́ẹ̀ni. sùúrù la fi parọ́ abẹ́. Hmm. sùúrù yìí náà ni ogun adébítà wàyí bàbá ṣùgbọ́n lẹ́nu ìjọ mẹ́ta yìí ẹnìkan jáde tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Adéyẹmọ tí wọ́n pè ní Sunday Igboho òun náà ṣiṣẹ́ takuntakun pé kí ilẹ̀ Yorùbá kó lè dá dúró kò sì í ṣe pé hmm. olóyè Sunday Igboho dédé dìde ó ní ìṣe tí wọ́n ń ṣe àwọn ọmọ ìyá tòun tó fi bẹ̀rẹ̀ sí ní kọjú ìjà sí wọn kó tó bẹ̀rẹ̀ sí ní jìjà agbára yìí ṣùgbọ́n lónìí a mọ̀ pé ṣe náà fi sínú àhámọ́ ní orílẹ̀-èdè olómìnira Benin lẹ́yìn tí wọ́n ti ṣe àkọlù sílẹ̀ wọ́n pààyàn sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni mm. irú ìyàwó lẹ́yìn tẹ́ wà lókèrè ni ẹ kọ sí Sunday Igboho àti pé ṣé ẹ rí gẹ́gẹ́ bí akíkanjú ọmọlẹ̀ Yorùbá. <laughs> ẹ tí ò bá rí Sunday Igboho lákìkanjú ojú rẹ̀ fọ́ ni hmm ti kanjú ni ṣe wá rí n tó ń bẹ̀rẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ rẹ̀ ni kò lè dá ṣe hmm. igi kan ìdágbó ṣe a lè máa sọ pé Sunday Igboho lónìí Jímọ̀ gbọ̀ngàn lọ́la kìíní kan ṣẹlẹ̀ nípa kọ a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kọ́rọ̀ wa ó yéra wa tí àìrìnpọ̀ ìjò olóńkòyà jẹ wọ́n Hmm. tí sèmi bá dìde tọ́ka tẹ̀lé tí gbá kò sẹ́ni tó lè dá wọn dúró kò sí ilẹ̀ wa kódà ẹ sọ pé fúlàní mẹ́ẹ̀ẹ́dọ́gba ló wà ń bẹ̀ nísìnyí kò tó nǹkan tá a lè ṣe fúnra wa tá a bá fẹ́ ṣe tí ẹnu wa bá kò ọ̀nà tẹnu wa fi kò ó ní à wá tí nàìjíríà bá tiẹ̀ fẹ́ dá tí nàìjíríà bá máa ká sọ pé a fẹ́ dúró ń bẹ̀ gan-an ṣé bí adìẹ bàlùkù lọ̀rọ̀ wọn ara òrukùn ara ọ̀rọ̀ adìẹ ọgbọ́n tí a gbọ́dọ̀ ta tó fi jẹ́ pé òmìnira whether complete autonomy as a nation by itself or what I think is increasingly impossible, autonomy within Nigeria as a federation, which I think is becoming increasingly impossible. Whichever way, whichever way it is, we ought to know. I ah, wonder mọ̀ pé I <laughs> wonder mọ̀ pé èèyàn gidi ni wá a lè dá dúró fúnra wa àmọ̀ṣe funra wa se àmọ́ ọmọlúwàbí ni wá àmọ́ ètò àmọ́ tí ò dáa àmọ́ tí ò yẹ ni àmọ́ kí kágbàdo tó dá yóò ní tàdé ń jẹ a lè ṣe tó bá jẹ́ pé. bàbá wa bàbá wa. kí la wá fẹ́ ṣe sọ́rọ̀ àwọn lọ́balọ́ba wa tí àwọn kábíyèsí ládéládé wa ẹ̀yin àgbàlẹ̀dẹ̀ sọ wípé tẹ́nu bá jẹ ojú àti àwọn lọ́balọ́ba wọn kó wọn ló ti ń jẹ báyìí ẹnu wọn ti ń jẹ ojú kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ wọn. wọ́n ti jẹ dòdò wọn ò lè sòdodo mọ́. nítorí àwọn ọba yìí láàrò wípé ó yẹ kó máa ṣàtìlẹ́yìn fúnrú àwọn èèyàn bíi Sunday kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ nígbà tọba kan bá ti sọ pé akúkú bá sán kò gbọ́ ni àti ní kó má ṣe bẹ́ẹ̀ àní kó ní sùúrù ìjọba ti ní kó ní sùúrù. irú ẹ dákun ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ kó lè bá a dùn. ẹ tẹ̀síwájú. irú ipò wo ni ètò ìjọba nàìjíríà fún ọba ilẹ̀ yorùbá agbára wo ni wọ́n fún wọn ẹnu wo ni wọ́n fún wọn láti sọ̀rọ̀ ó fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ní ọdún tó kọjá twenty oòdua foundation tí mo ṣalága ẹ̀ ó ṣe conference mẹ́ta tí a pè ní ìràpadà ilẹ̀ Yorùbá ìràpadà alẹ́ káàárọ̀ òjìire hmm. conference mẹ́ta October November December gbogbo lọ́balọ́ba la pè to the fourth conference gbogbo wọn pátá ni alárùpá pè Aláàfin Ọ̀yọ́ àtolúbàdàn nìkan ló wá hmm. ṣé ń gbọ́ mi àgbọ̀yé baba kí ló dé táwọn yòókù ò wá ọlọ́mọdé àṣìṣọ o mo mọ̀ fún ara mi pé lọ́jọ́ tí ó yẹ kí wọ́n wá ọjọ́ yẹn ni Buhari pé Ọọ̀ni àti Sultan of Sokoto kókó pàdé l'Àbújá. Hmm. ṣé ń gbọ́ mi. àgbọ̀yé bàbá. ṣé ọ̀ọ́ni òní lọ pàdé buhari làbújá ni hmm. tọ́ọ̀ni nìkan ni mò ń sọ yẹn o hmm. èmi tí mo jókòó níwájú yín yìí mo wálé january ten ni mo kúrò lẹ́kọ̀ọ́ january ten twenty twenty ni mo kúrò lẹ́kọ̀ọ́ ara nǹkan tó gbé mi wálé ni pé láti mọ̀ ṣerú ètò tí ó mú nǹkan tí mò ń sọ yìí ṣe. now mo rán àwọn èèyàn jàǹkànjàǹkàn lọ bá àwọn ọba ah, kò yẹ kí mo sọ pé mo ẹgbẹ́ mi rán àwọn èèyàn jàǹkànjàǹkàn lọ bá àwọn ọba àti ìjòyè tí gómìnà bá ní kó má lọ síbi kan sóore lọ ah. nígbà tó jẹ́ pọ̀ bá ní olóòsè sálárì ẹ̀ hmm. àbí wọ́n lè yọ wọ́n lè ẹ̀ lóye ẹ má jẹ́ kí mi ò sọ pé. mi ò sọ pé gbogbo ọba ni ìbá wà lẹ́yìn wa o mi ò mọ̀ yẹn o ṣùgbọ́n nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìsìn ni pé mo fẹ́ lè máa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà nípò ọba ní ìsìn pé wọ́n ń bá wa mú ipò yẹn dúró títí tọ́lọ́run ó fi fún wa lómìnira táwa tún ọ̀rọ̀ wa tò torí tí wọ́n bá yọ gbogbo ọba lóyè tí ò sọ bá ń lẹ Yorùbá mọ́ ẹ̀mí àlẹ́ máa rí. yóò ní dáa emion pàápàá ti fẹ́ẹ̀ dé ó ti dé wò. Hmm, bẹ́ẹ̀ni hmm, hmm. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ pé emir wà nílọrin. bẹ́ẹ̀ni gàmbàrí. díẹ̀ díẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà tá a bá sọmọ sọmọ ńgbà tí ọba tó bá sì tó bá sì sọ pé ọba ni ohun tó rò pé bí ọba kátó before nineteen fourteen ni òun ẹ̀yin náà mọ̀ pé gómìnà lè yọ lóyè láàrin ìṣẹ́jú márùn-ún ó sì lẹni tí gómìnà ń ṣiṣẹ́ fún gbogbo nǹkan bọ́ bí nǹkan ṣe sọmọ́ra wọn ní bí wọ́n bá fa gbùrùgbùrù wa fagbó bí nǹkan ṣe sọmọ́ra wọn yẹn a lè gbàgbé ẹ̀ a lè sọ pé kò sí níbẹ̀ a lè bínú pé bá a ṣe fẹ́ kí nǹkan rí kò rí bẹ́ẹ̀ ká máa wá bú àwọn èèyàn tí ò sí kankan tí wọ́n lè ṣe ń pa ẹ̀ tí wọ́n ti so wọn pọ̀ ẹ̀ yúrò pé tó rí dòdò tí wọ́n ń jẹ́ inú ò ṣe sòdodo nǹkan míì wà lẹ́yìn rẹ̀. Hmm. ẹ̀yin àgbà ní tó wà lẹ́yìn ọ̀fájòjé lọ. yóò dáa fún yín o ẹ rí mi pa. so bọ́rọ̀ ṣe rí ara nǹkan tó yẹ kí àwa tá a lọ skul díẹ̀ a máa sọ fúnra wa ó ní pé ká wádìí ohun gbogbo dájú ká di òtítọ́ mú òdodo tẹ̀mí rí nínú nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá nìsín pé bí ìgbà téèyàn mú èèyàn lẹ́rú ni wọ́n ṣe mú ọba nílẹ̀ yorùbá nǹkan tí mo lè fẹ́ràn mi sọ nìbàdàn olùbàdàn lè mọ́ lè sọ. nǹkan tí mo lè sọ ní kí wàá mú bàdàn fún torí pé mo gbé bẹ́ẹ̀ nǹkan tí mo lè sọ ní gbọ̀ngàn olúfi gbọ̀ngàn lè má lè sọ. apá ká olúfi lọ́dọ̀ ìjọba ju bó ṣe ká mi lọ. so ẹ jẹ́ ká mú sùúrù mo ṣe sọ pé sùúrù la fi paro abẹ́ torí pé ibi tá a ti mú sùúrù wà ibi tá a ti ṣàbàyà gbàgbà wà ọgbọ́n tá a tà tá a fi ṣe kinní kan tí nǹkan tá à ń wá òun ni àlàáfíà fún àwọn èèyàn wa ààbẹ̀ nìkan ṣọ̀tá ṣùgbọ́n a gbọ́dọ̀ ẹni tó bá wá sọ pé a lè ríbi lọ a máa gbìjà ara wa ẹ ṣeun bàbá ẹ kú atótónu láti bí ìṣẹ́jú mélòó kan láti wà pẹ̀lú yín ṣùgbọ́n ẹ wọ́n ní ó pọ̀ níkùn ṣùgbọ́n díẹ̀ báyìí náà nítorí ànítorí àwíjàre ìtọ́ tán lẹ́nu. bẹ́ẹ̀ni. ká tó máa lọ ọ̀rọ̀ àmọ̀ràn yín fún àwọn ọmọ ilẹ̀ yorùbá àti gbogbo àwọn tó ń jìjàgbara fún òmìnira ilẹ̀ káàárọ̀ òjìrè. ẹ ṣe ó dàbí gbà pé mo ti lọ sí ìdálẹ̀ ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó kọjá ilẹ̀ Amẹ́ríkà ni mo wà o ṣùgbọ́n mo ti lọ sí àwọn ìdálẹ̀ míì eh, ní àti ìpasẹ̀ ẹsẹ̀ mi mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nírú nǹkan táwa ń wá wọ́n jọra wọn lójú jọra ẹni lójú. Hmm. Hmm. wọ́n jọra wọn lójú tí àjòjì bá bọ́ sáàárín wọn kò sọ pé nǹkan táwọn ní lọ́wọ́ àwọn máa gbé dànù káwọn gba ti àjòjì ara wàhálà tó ń ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá òun ni pé wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa láyà jẹ Ah, ní nǹkan tó yìnbó ń pè ní self confidence mọ́. ọlọ di di mo rí ìwé kankan lẹ́nujọ́ mẹ́ta wọ́n sọ bó ṣe rí kà ó ní the holy land of Arabs is in Arabia the holy land of Jews is in Israel. The only land of Japanese is in Japan. The only land of Chinese is in China. The only land of Europeans is in Rome. The only land of the African is always outside of Africa. Eh, eh, Ọlọ́run ti àjòjì ló jọ lójú. Hmm. Bẹ́ẹ̀ ni kò sì sí, àfi tá a bá fẹ́ parọ́ kan wá jẹ kò sẹ́ni tó rọ́ Ọlọ́run rí. Hmm òǹkàlùkù kan sọ bó ṣe rò pọ̀ lọ́n wà ní eyín ló eh, nínú Genesis orí kìíní wọn lọ́lọ́run dá èèyàn. láwòrán eh, ṣé ọlọ́run ló dá èèyàn ni àbí èèyàn ló dá ọlọ́run òǹkàlùkù ló dá ọlọ́run tiẹ̀ gẹ́gẹ́ bí kí geography tó shrink wá sí a small globe ìyẹn àjọra wa lójú tí òyìnbó bá mú tí òyìnbó bá sọ pé òun fẹ́ ta irú lónìí irú ni mo sọ yìí o irú locust green ni ẹ máa ń pè àbí. bẹ́ẹ̀ ni irú. irú tí wọ́n tarú lónìí a sọ pé irú òyìnbó dùn ti dòjì yorùbá lọ a kò ti wá dànù. Hmm, títò kèrè là máa pọ́nlé. títò kèrè là máa pọ́nlé kìíní yẹn ó dẹ̀ ń ní ipa ó nípa lórí economy wa ó nípa lórí eh, àsùntàn wọ̀ ó nípa lórí kìíní hmm. tí wọ́n bá ní kíní kan ṣẹlẹ̀ náà papọ̀ ṣe é rí gbogbo àwọn ọmọ wa ìtí ò gbọ́ Yorùbá lọ́pọ̀ jù nù wọn wọ́n máa fi gimú fèbó wọ́n máa wọ ṣòkòtò tìrìntìrìn wọ́n máa léra wọn kiri lórí títì tí mo bá dẹ̀ ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ inú máa ń run mí nígbà tí mo bá rí ẹni tó ń gun káà tí àwọn èèyàn wa ń fẹsẹ̀ rìn lọ tó wá débi tí eh, eh, òjò ti di àbàtà sórí títì tó tàbàtà sí àwọn èèyàn wa lára àwa la ń bẹ̀ àti afẹ́dọ̀ òyìnbó gbogbo eh, eh, gbogbo eh, ìyà tó òyìnbó fi jẹ wá hmm. tá bá dépò tí wọ́n dé káwa náà lè fi wú ìyà bẹ́ẹ̀ jẹ yẹn nǹkan tó jẹ wá lójú nìyẹn wọ́n ti were corrupted. Hmm. so <laughs> so àwọn ọmọ tí mò ń kọ́ wọ́n á sọ fún mi pé tíṣà wọn sọ pé ẹ̀yin tó máa ṣe nìyí ẹ̀yin lẹ́yìn máa lọ ṣe òkú well some of that is lending them strength but tí nǹkan bá ti le jù tí ó nídìí àlàyé torí àlàṣe ń pè ọ ní tíṣà. Hmm. bẹ́ẹ̀ni. àmì ẹjọ ẹ máa ń sọ pé mò ń dánú gbogbo ọmọ mi ló ṣe mathematics hmm. professor wà nù wọn hmm. ẹ mẹ́tẹ̀ẹ̀ta ló ti ṣe pò so wà á mọ ibi tó máa kọ́ wọn dé wà á mọ ibi tó ti máa sọ pé káwọn náà lọ kọ́ra wọn ó lè dédé gbé gbogbo ẹ̀ lé wọn lórí kó wọn gbowó skul kọ́ mọ́ fi dá nǹkan padà fún wọn so a gbọ́dọ̀ fẹ́ràn ara wa a gbọ́dọ̀ jọra wa lójú ọjọ́ ọ̀la wa gbọ́dọ̀ ṣe pàtàkì lójú wa mo ti jẹ tèmi ẹ lọ wá tí kò ṣe bí wọ́n ṣe ń túnlẹ̀ ṣe nìyẹn torí ẹ̀ ni tó fi mo sọ pé títí wọ́n fi ta teru ń pa o mo gbọ́dọ̀ máa ṣolùkọ́ ní fún àwọn ọmọ wa níbikíbi tí wọ́n bá wà. so ìyẹn ní iṣẹ́ tí à ń kọ́ àwọn ọmọ wa ti ṣe gbogbo èèyàn ní ọ̀ṣálákọ̀wé iṣẹ́ gbogbo èèyàn lọ́sọ alákọ̀wé lamẹ́ríkà iṣẹ́ gbogbo àwọn lọ́sọ alákọ̀wé ní anywhere iṣẹ́ ọwọ́ kò jọ wá lójú mọ́ mi ò sọ pé ká máa lọ gé eh, ọ̀pẹ ká máa hun gbọ̀n o but it can be industrialized ọgbọ́n tí wọ́n fi ń kún bá ṣe máa translate ẹ̀ sí nǹkan tó máa wà industrialized tó máa jẹ mass production lè ṣe ààrùn gbàgbé yẹn lọ tó òyìnbó ò bá tí ì tí wọ́n industrialize wá àsìmbẹ̀ kódà kí ọbádẹ̀dọ̀ pé kinní kan a lọ sí hospital ẹ̀yin náà kúkú rí i pé tí olórí oko yìí bá ṣàárẹ̀ nísìn London ló ń lọ. òkè òkú yá. ẹ wo University College Hospital tó wà nìbàdàn. UCH. It was the it was the best tropical hospital in the world when I was in school. Eh? wọ́n ṣe báwọn òyìnbó ṣe publish ẹ̀ nìyẹn o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ ní ìsìn yẹn lọ yẹ̀ wò sọ pé kíkan máa dá a sí ṣe ló ń bàjẹ́ táwọn èèyàn owó tó bá ní wọ́n bọ́jẹ̀tì fún kínní yẹn wọn kò jẹ so àwa la gbọ́dọ̀ yìí mi ò sọ pé àwa la gbọ́dọ̀ yí wàrà wa padà mi ò sọ pé yẹn nìkan máa tó o bọ̀ láti bẹ̀rẹ̀ kí ẹni tí ẹrẹni tí ìyà ń jẹ ẹkọ yìí sí ó mì ìjọra yín lójú tọ́ ẹnìyàn ò jọ yín lójú bákan náà lẹ́sẹ̀ ṣe rí lójú ayé tí mo bá if I go to Russia when I go to Germany when I go anywhere kò sẹ́ni tó mọ̀ pé Yorùbá ni me I'm black and blacks are to be treated one particular way ọ̀tán so tá a bá jọra wa lójú ó dìgbà tí mo bá wá déwájú wọn tí mo dé university which is a small place in a society tí mo ṣe tí mo fi research ṣèrò mi hàn wọn lójú àwọn bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tó wà ń bẹ̀ yẹn mo jọ wọn lójú. so ibi tí mò ń bá ọ̀rọ̀ lọ ni pé tá a bá bẹ̀rẹ̀ sí mo mọ̀ pé ìyà ti jẹ wá wọ́n ti kó wa lẹ́rú wọ́n ti dominate wa wọ́n ti kó kì í ṣe páwa náà lásán la wá dà but a lè máa fìyẹn pìtàn títí láéláé o a gbọ́dọ̀ wọ́nà tá a fi yọ lóko ẹrú oko ẹrú tí wọ́n sọ pé ti fi wálẹ̀ láti eighteen sixty five àti irọ́ independence olómìnira rọ nineteen sixty àwa la máa sọ di odidi tá a bá sọ di odidi tá a kàn sọ pé imitation la máa ṣe kò ní bọ́ sí ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Eh, wọ́n ní eh, tàbá gbé àwòrán gẹ́gẹ́gẹ́ àágbèjì síbì kan ni eh, a sì fẹ́ torí àròjọ mùsùlùmí ṣe lágbo yìí ṣe ló ń sáré léńjẹ léńjẹ bí ajá ọdẹ ẹ jẹ́ ká máa kí yín kí gbogbo alára ilé náà kan máa bá wa kí yín pé a ní orí ọ̀fẹ́ láti bá ọ̀jọ̀gbọ́n Adéníran Adébóyè ọ̀jọ̀gbọ́n àgbà nípa ẹ̀kọ́ ìṣirò a dúpẹ́ yín pé a pè yín ẹ sì jẹ́ wa ẹ lágbára ọlọ́run ẹ ní kánjú gbogbo ohun dáradára tẹ̀ ń ṣe kò ní dìbàjẹ́ gbogbo ọwọ́ tó jẹ́ sí ni yorùbá sọ pé wọ́n kẹ wọ́n gbọ́dọ̀ jẹ́nu ẹ̀ ẹ jẹ iṣẹ́ rere tẹ̀ ti ṣe kalẹ̀ láṣẹ lọ́wọ́ ẹ ṣe púpọ̀ àmì o inú mi dùn láti rí ẹ̀yin náà o iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ máa ṣe lọ díẹ̀ díẹ̀ bá ṣe ń ṣe lápá ọ̀tún lápá òsì lọ́jọ́ kan kódà ó lè jòjú ayé mi gan gbogbo nǹkan tá à ń wá la máa rí. àṣẹ àṣẹ èmi náà tún á máa rọ̀ yín gbogbo àwọn ẹgbẹ́ tẹ́ jẹ́ alága fún lórílẹ̀‐èdè amẹ́ríkà ní o ní yúróòpù ní o wípé ìkànnì yorùbá broadcasting network ẹ máa jẹ́ kí wọ́n mọ bó ṣe lọ ń bẹ̀ kí ẹ máa bá wa taari ẹ̀ sí wọn gbogbo àwọn iṣẹ́ tá a jọ ṣe yìí náà àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí náà tó bá tún dọ́dọ̀ wọn wọn á lè mọ àmọ́ pé gbogbo ohun tó ń ṣe lọ́hùn àwa náà ń bá wọn gbé jáde ní ìkànnì yorùbá broadcasting network gbogbo ìlépa wa náà fún ilẹ̀ olómìnira yorùbá á bọ́ sí ìmúṣẹ láṣẹ Èdùmàrè mhm. ẹ ṣeun gan ni. mo ti bá yorùbá gbòde sọ̀rọ̀ yín lónìí. inú inú olóòtú sì dùn sí nǹkan tí mo sọ so nígbà tí bá tún lọ bá a sọ a wà á exchange àdírẹ́sì ẹ̀yin méjèèjì. a dúpẹ́ a dúpẹ́ a dúpẹ́ gan ni ẹ wo ẹ̀yin ará ilé kò ní jù báyìí lọ lórí ìròyìn àjòrè fún ti ọ̀sẹ̀ yìí ẹ lágbọ́rọ̀ lọ ìpàdé wa láyọ̀ nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ adúpẹ́ lọ́wọ́ bàbá wa tó ti jálejò wa lónìí ọ̀jọ̀gbọ́n adẹ́nìràn adébóyè bá ti pò wọ́n tí wọ́n jẹ́ wa ọláyẹmí adéhùnmí ohun rúbùtù lórúkọ tèmi ìpàdé wa bí oyin tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ olúmáyọ̀wá àbàjìgín àbàjìgín adéorí àfin ògbárò ológun jẹ́jẹ́ orí ẹṣin ọmọ elégbò òṣìkẹyọ bí òrí táyìrà ọláyọ àtàlàfíà.